بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ونتساج الاقتصاد في الاعتقاد آه، للإمام المقدسي رحمه الله تعالى أسوانيقا كان مع الله ṣíṣe àkàrà padà ní jíjẹ́ ojú wáyé pé ọ̀rọ̀kọ̀ àmì ọ̀gá lára ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́run tó a sì bẹ̀rẹ̀ sí mú àwọn àríwá ní orí rẹ̀ àdéhùn mi sì àtúnfẹ́ mú wa kọ́lá ní alif rahimahullah ọ̀rọ̀ wa abdullahi bin mas'ud wọn ni abdullahi bin mas'ud ọgbẹ́gbẹ̀ wa. قال رسول الله صلى الله عليه وآله وسلم استذكروا القرآن فلهو أشد يعني يعني. من صدور الرجال من نعم من عقله من النعم من النعم من عقله وأنا يعني قلت الله صلى الله عليه وسلم استذكروا القرآن ما ما القرآن ẹ máa ṣe àtúnyẹ̀wò rẹ̀ ẹ ma ka á lọ́kàtúkà ẹ ma si mọ́rọ́jà rẹ̀ ẹ máa wi gbogbo gbà àfàlàhùwà aṣáájúta fásùyà nítorí pé kùránì lè ní ohun tí máa ń bọ́ tí máa ń jábọ́ ìṣòdóòrè òrìjà tí ó kó nígbà àwọn èèyàn báyìí ẹni ọ̀ha tí ò ní rántí ẹ̀ mọ́. ìṣọ́ tó fi máa ń bá fún ni bí máa ń jábọ́ ju mínà ní àmì fi ọkùnrin ha ju bí àkùnmí fi máa ń já nìṣó lọ. ló fi já sí pé a àwọn olùmọ̀ tí wọ́n tó sínú àwọn kàbá ìròyìn wọn. الإنسان الذي حفظ القرآن ثم نسي وحفظ عنه yóò ti padà mọ kankan bẹ̀ mọ́ ni nínú àwọn olùmọ̀ tí wọ́n tó sí mẹ́sẹ̀ nílá àyàfi tó bá yá sí pé bírèèni ẹni ẹlẹ kìí rí nǹkan dè dàbí alára ńlójú ọlọ ọ̀kan nìyẹn torí ìgbàgbé yẹn lè wáyé pẹ̀lú àdámọ́ ọ̀rọ̀ àná ni wọ́n àwọn gẹ́gbàgbé rí kan bẹ tí ọ̀kan náà sàhábà nǹkan kọ̀ọ̀rọ̀ nǹkan wá ní à òun ló mú baayi, rántí ayà báyìí báyìí báyìí níbo ni zikiru máa ń wá bàdà mi sí à àhàsọ àdámọ́ ṣùgbọ́n bá ṣe pé àwọn sẹ́ta tó tún lóore kan tún bẹ tẹ́nìyàn ń ṣe ló ṣe gbàgbé pípọ̀ nù nǹkan ha ìyẹn sì fúyà èyí tó á jù ní kó ṣe pé yẹn kàn bí sí fáwọn kan ní ìgbàlà rántí ìdàkàn náà. من كتوحة يبروغا نعوى شامل الله ونخشى يروسين باوا كان ينام اوى ما هو حجار القرآن عنطن القرآن اللوتي سيح جسالة صفية قال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا جسالة صفية وانا بعلادة إن قومي adájọ́ àwọn ọ̀jọ́ mi yìí ìtàkàdù hàgẹ́l kọ̀ọ̀ánà mahjura wọ́n sì máa lù kọ̀ọ̀ánà mi olódì wọn. irú olódì ni náà ni pé ipá tí òun lọ́ fà tí kọ̀ọ̀án fi padà sá fún wọn wọn fi mọ̀ ọmọ. sọ kọ̀ọ̀ánà yẹn ni ni o ọ̀rọ̀ ọlọ́run wọ́n fún àwọn kìtìbù yóò fi lọ́ọ́ sọ́ọ̀hìn. àhó àmọ́ tó o dún. في المصاحف منظور بالأعين القرآن أنا وقف في المصائف sínú àwọn afẹ́wé tá a fi máa ń sin síwájú ní táwọn àkà manzuru bil a'yun àtúnfojú wò báyìí. Hmm. قال الله عز وجل والطور وكتاب مسطور في رق الله فوق طور سيناء في بوعة وكتاب مسطور انظر في ترى فيما تقابل في بوعة في رق منشور إنه عوى تعتاله torí ìpínlẹ̀ àwọn pépà tá a lo àwọ̀ làwọn ń lò níjọ míì wọ́n hàn síbẹ̀ fi rọ́ọ̀kì mọ̀ọ́ṣọ́rọ̀ níbi àwọ̀ ilé ìtọ́sí pàṣẹ sọ́tò tóòrù ayọ̀ kìíní sáyà sọ̀kà ọlọ́run bá lè kẹ́ra tó sọ̀rọ̀ ayé fẹ́. ìnáwó lọ́kọ̀ àánú kárí. ẹ̀rọ ju ọjà lóko àárín alákọ̀ọ́lẹ̀ o. kí kíkà rí mẹ́tún. nínú tíra kan tá pamọ́. láyà kò ní máa gbá Kùránì yẹn mú àyàfà àwọn ẹni tá a fọ̀ mọ́ wọn láwọn náà ní àlùmọ́lá ìkà àyà yìí náà jẹ́ àyà kan nínú ọ̀rọ̀ tí a rí nínú àwọn olùmọ̀ táwọn gbá mú pé ẹni tí ọba gbé koran dání wọn gbọ́dọ̀ wà ní mọ́tótó wọn ní kílẹ̀ rí yín òun náà ní àyà mọ́sòwò ìlà lọ́mọ́tò àrò àti hadithu ibn hazmi kan ṣèpàkẹ́ ní ṣìláfù àlọ́dọ̀ àwọn olùmọ̀ lórí sádìsì ẹgúnrégé àbí gúnrégé. لكن أكثر آه، أكثر الفقهاء يعملون بهذا الحديث ولذلك دريبين ينهون عن مص القرآن بدون الطهارة دريب آه، حديث يعني يوان بيتين يظل بدان أفكين يواني مفتوح ومنه من حسن الحديث ومنه من ضعف وما ثم في قوله الانسان المسلم فكر مثلا بالقران العظيم ان يكون آه، متطهرا قبل ان يمص القران لكن هي ما جو يعني في يجولين القران في فوي قرم دوريكم دي في القران إذا الامام مالك رحمه الله تعالى ما بعرف كيف حديث فاهم يا باي wọ́n wọ́n wà ní ìmọ́tótó wọ́n wá wọ aṣọ nílá agbádá àbáyá táwọn lè mọ́mú máa ń wọ̀ wọ́n sì wé láwà ní wọ́n á fi lọ́fíńdà sára súnmọ́ sábàwọ̀ àfi mọ́lẹ́sọ̀ yóò á jókòó ní ìjókòó ẹni tí ara rẹ̀ balẹ̀. هكذا يكون الإمام مالك رحمه الله sọ̀ngbà tó wájá sí pé hadith ni wọ́n fẹ́ kà fáwọn èèyàn tọ́jọ́ rà níbi sallallahu alaihi wasallam ni wọ́n múra tó bẹ̀rẹ̀ kí ló wá fẹ́ sọ nípa fún yẹn fẹ́ kí Al-Qur'an sọ nípa bẹ́ẹ̀ kí yẹn wà mọ́ tuntun yẹn òfin dà pípọ̀ jù sọ bàbá àjà sí pé bẹ́nu hadith yẹn fèhì máa fèhì sọ àwọn ọ̀rọ̀ tí àwọn afáàn sọ lórí rẹ̀ Abdullahi bin Umar. رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم نهى أن يسافر بالقرآن إلى أرض العدو مخافة أن يناله العدو طيب، عبد الله بن عمر رضي الله عنهما أنا رجع النبي صلى الله عليه وسلم أقف في أخو بدر مقران شافه إلى أرض العدو لا سيلوا أموتا إلا أموتا مخافة àníyàn náà lọ́hù aláàdúgbò kọ́wọ́ àwọn ọ̀tá ọmọ bà ìwé lọ ṣẹlẹ̀ nísìnyí ní òní tí onífá tó ń bẹ̀rẹ̀ sí lọ dáná tó ń já ọkọ̀ àmì kejì kọ̀ọ̀kan tó ń dáná sùn. ọ̀wọ́ ipá àwọn mùsùlùmí náà ti gbé láwọn igbe lé wọn lọ́wọ́ wọn fi sọ adìrẹ́ eléyìí ìfojú ìfojú yẹpẹrẹ àlùfọ́ àná so Osman bin Affan náà sọ. ما <clears throat> ما أحب أن يأتي يوم وليلة حتى أنظر في كلام الله ó lè mi ò nífẹ̀ẹ́ sí láyé mi kọ́dún sàn kan lọ kóòrò kan lọ kí n má wàá wo ọ̀rọ̀ ọlọ́run á yàní alikira àti في المصحف àwọn oníkà alikira àti في المصحف mi wàá ní kàkẹ́kẹ́ nù kọ́ á nà á nfẹ̀ màá kàkẹ́kẹ́ bẹ́ẹ̀. àkùránì rẹ̀ kálágbà ti rí pé ọlọ́run abdullahi ibùn abi mọ̀láìka mọ̀láìka kana ikrimatu bin abi jahl ah. radiyallahu anhu ya'khudhu al-mushafa wa yad'uhu ala wajhihi ani yóò gbé musafu báyìí àwọn síwájú yóò máa sọ ayé pé tó bá ti á gbé síwájú ní kìtàbù rọ́bì àzọwọ́jẹ́l kàlámù rọ́bì àzọwọ́jẹ́l tíra ẹlẹ́dàá mi ọ̀rọ̀ ẹlẹ́dàá mi ọba wọn bá tó tóbi. وأجمع أئمة السلف والمقتدى بهم من الخلف على أنه غير المخلوق. أجمع أئمة السلف àwọn ẹni ìṣáájú rẹ ni wọ́n kù àtàwọn tá a lè kọ́ sí wọn nínú àwọn tó tún jogún àwọn sálàf àwọn tó ń rọlé fún wọn yẹn àlá anáfọ fẹrù màkìlọ kí àníyàn kì í ṣẹ̀dá. ẹni wàá pe Quran lẹ́dàá fọwọ́ káfíọ́ kẹfẹ́ ló ń tàn wọ́n. قال علي بن أبي طالب علي بن سواري رضي الله عنه في آه. القرآن آه نقع القرآن ليس بخالق أنا جالي قرآن كيف يلدا ولا مخلوق كيف يلدا ولكنه كلام الله ونسمع على الله منه بدأ وإليه يعود آه منه بدأ هذا الله الذي بدأ وإليه يعود يوسف على صدر الله قال عبد الله بن عباس رضي الله عنهما وعبد الله بن مسعود القرآن كلام الله منه بدأ وإليه يعود يا فكر الإمام أحمد ودعني أراد القرآن كلام الله أراد منه بدأ وإليه يعود هذا الذي بيرده لا تسمع لازم أقرأ ما وروي عن سفيان بن عيينة قال سمعت عمرو بن دينار يقول mo gbọ́ tí àwọn ọmọ dínà wò ń sọ̀rọ̀ àìtọ́ yìí. àdàràtù mọ̀ṣá yíkọ̀nà wọn náà sá múndù sẹ̀dùcínà sanatan yàkùlù. àwọn akéwì mi mo bá mọ̀ṣá yíkọ̀nà àwọn àgbàlagbà nínú àwọn àfa wa ọ̀gbẹ́sà àtàwọn èèyàn tó pọ̀ nínú àwọn onímọ̀ mọ́tò sàbẹ̀rìn náà sanata o yẹ̀kúlú náà níbi sẹ́wọ́ntì àṣẹ gò wọ́n ti gbogbo wọn náà ń sọ náà ni pé. àánú kàlámù lọ níhù bàdà àwa ilé ìyá òun. wọ́n gbogbo wọn sọ ni àlùkò àná ọ̀rọ̀ ni ọ̀dọ̀ ọlọ́run ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní ó padà sí. رواه محمد بن جرير بن يزيد الفقيه رهيبة الله بن بن منصور الحافظ الطبراني في كتاب السنة آه، أولد محمد بن شرير بن يزيد آه، الفقيه فجاء الفقيه على قوي هذا ننطني هبته من حسن بن منصور الحافظ تون جاء له حديث صبري يجي جاء تباري تباري تباريان اليوم nínú tíra súnmẹ̀ tọ́jẹ́ tí wọ́n náà irú àwọn àyè mẹ́mẹ́ àkọ́dé àdìrọ̀kà. àkọ́dé àdìrọ̀kà amru bínú bínárì abá hurairata wàbínà abbasin wàbínà umar. ọmọ ẹ̀fẹ́ amọ̀ bò bínárì bẹ́ẹ̀ ká tẹ́tí sọ̀rọ̀ rẹ̀ ìfọ́sọ̀ ọmọ sàbí ọba àbúrò rà láyé ọba láyé ọba láyé. أما بعد قال القرآن كلام الله إنه بدأ وإليه يعود ألفهم ضاع فعلا خميسة آه، آه. واحتج أحمد على ذلك بأن الله آه، كلم موسى الإمام أحمد عليه رحمة الله أم يري والوري في قراءة إذا تجوى الله كلم موسى أبا النبي موسى صلى الله عليه وسلم كان الكلام من الله ولا ولا الاستماع والاستماع من موسى أيضا كان الكلام من الله أروا على تدع الله والاستماع لتكسر من موسى أو على تدع نبي موسى بقوله عز وجل لكن حق القول مني ها ولكن حق القول مني ورد جبع قوس جد ó دوني jó dòdò látọ̀dọ̀ ni وروى الترمذي من رواية صداد أرد أن النبي صلى الله عليه وسلم قال إنكم لن لن تتقربوا إلى الله بأفضل مما خرج منه على يين إلى سما الله لون كان الله لا جون تجاد لا دولا إنه تجاد لا دولا نعم القرآن الله كذا حديثنا حديث طلعني ونعتقد ونعتقد أن الحروف المكتوبة والأصوات المسموعة أين؟ كذلك أنا هذا بيجا عن تواو نكيا ولا تاسمه كو أتامو تامان دو ألا لا هنا لا حكاية يس يروك ولا عبارة يدا سيلعجوك على الله كذي كذا فلا بعده يس قال الله عز وجل ما بعد ثلاث آية ألف لام تبدا لا ذلك الكتاب لا ريب فيه أترى يقضي بيجنا هدى للمتقين إن لا لجة فناتين قايا الله سوف يأيك إمو تاكلة تاكو إمو تاكلة الله نانيكو لا نو نيو بيجنا وقال أنا تساكوه ألف ألف لام صاد والله ما تقطع لي روح البيت كتاب أنزل إليك ها ترى ترى كان على القرآن يجت وصف على فرع النبي صلى الله عليه وسلم وكان من أيامه ألف لام را تلك آيات الكتاب المبين آه إن لهم آية سيرا يتجرى كنرى على إسوة يوسف آه آية مين تقول فقال ألف لام ميم را سورة العدد ذلك فهو فقد كافها يا أعين صاد صاد مريم وميت من حامي حامين أعين سين قاد gbogbo àwọn kí wọn yà á yà rẹ Qur'an ni wọn ọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo àwọn lẹ́tà ní pátá àtọhún tá ń gbọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ni kì í ṣe hikaya kankan kì í dẹ̀ ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ lásán lásán. فمن لم يقل فمن لم يقل إن هذه الأحرف أحرف أعين كلام الله عز وجل نجاوب عليه صف إن هذه الأحرف في عوالة الصعين ojúlówó ọ̀rọ̀ ọlọ́run ẹni tí ọba ti lè rí bẹ́ẹ̀. fakọni márọkọ mi nà dín. subhanallah ọ̀hún tó ń ti yọ pọ́rọ́ kó nọ́ọ̀sì bí kọ́fà yọ nù ọrùn rẹ̀ yẹn. وخرج عن جملة آه، عن جملة المسلمين. قصد في ذلك يقول عن المسلمين قاطعا ومن أنكر أن يكون حروفا فقد كابر العيان آه، وأتى بالبهتان. اللغة ستعقوب في القرآن جاء لتاس. تعس. كابر العيان. ó ti hú gẹ̀ẹ́sì nǹkan tá a ọjọ́ rẹ̀ lójú nípa nǹkan tá a gán nínú òun lọ wí nǹkan mi wà á ta bílbò tán irọ́ ló sì mú wa irọ́ àdàpàrọ̀ ló mú wa. وروى الترمذي من طريق عبد الله بن مسعود رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من قرأ حرفا حرفا من كتاب الله إنه بقى لتاك من نترى الله وبركاته فله عشر حسنات أنتم هذا ما يوضح يربه قال الترمذي أوكي أسئلة تعمل بي أسئلة تعمل اها المهم الترمذي واسع هذا حديث صحيح حديث صحيح ورواه ورواه غيره من الأئمة وفيه أما إني لا أقول ألف لام ميم حرف آه سبحان الله ألف لام ميم حرف كلا تقام ولكن ألف حرف أما ألف يا لك ولام حرف لام يعرفك وميم حرف ميم يعرفك جمع تابعين أما يكتب ذاتي كواي ذاتي كني دادا من ما عرفنا كبار الإسلام منكم وروى يعلى بن مملك عن أم سلمة أنها ناعت قراءة رسول الله صلى الله عليه وسلم نعتت أم سلمة نعتت أي وصفت أروني كيو جزالان صلى الله عليه وسلم في زمان القرآن فإذا هي سنعت قراءة مفسرة حرفا حرفا. سلعي في القرآن ده نبي من كه yóò mú lẹ́tà yẹn wá ní harfan harfan ọmọ akpé lẹ́tà kọ̀ọ̀kan tí ó jáde báyìí tí ó sànd Abu Dawud gbàgbọ́ àti Abu abdulrahman an e àti Abu Isa Tirmidhi àdéhùn sahil hasan gharib wọn bá kan náà Sahl bin Sa'd as-Sa'idi. بيننا نحن نقرأ إذا خرج نقترئ نقترئ إذا خرج علينا رسول الله صلى الله عليه وسلم إذا خرج علينا رسول الله سهل بن سعد الساعدي أنا لا أعني بابي فإن أخذ طريقه عن كي قرآن بجي سلام في جادة سواني فقال الحمد لله كتاب الله واحد ها. أني أقوى من فعلهم أقوى من فتحة كتاب الله واحد tíra ọlọ́run ẹ̀yọ̀ kan ni. wàfíìkùn àkàyà. àwọn òfìkùn ẹ̀l àkàyà àwọn ẹni ẹ̀sọ́ sì ń bẹ láàrin. wàfíìkùn àhùmọ̀rú wọ́n àtọ̀. bákan náà ṣé àwọn ẹni pupa ń bẹ láàrin dúdú ń bẹ láàrin. ìkọ̀rọ̀ àwọn ìkọ̀rọ̀ àná kọbílá àyíyá àti àkùwà mọ́. ó ní ẹ̀ka ìfọ̀hánì yìí ó tó di pa àwọn ọjọ́ kí wọ́n dé. يقرؤونه آه. يقيمون حروفه نعم. كما يقام السهم آه. لا يتجاوز تراقيهم يتعجلون أجره ولا يتعجلونه وني قدو دي عن انجل كيما دي دي بي يقرؤونه وبعد ما كقرآن يقيمونه يقيمون حروفه وما جارا في رجله كما يقام السهم bá a ṣe máa ń gbé ọfà dúró dáadáa náà ìtajà wàásù ìtumọ̀ ni pé wọ́n mọ Kùránì ká gan ni o ṣùgbọ́n Kùránì tí wọ́n mọ̀ ká yẹ láyé ìtajà wàásù tàràkì àhún tàràkì ìdí Kùránì yẹn kẹ̀ jáde lẹ́nu wọn kọ kọjá ẹnu wọn pọ̀ ní kú wọn báyìí wọ́n sì dẹnu fáǹtà kò gòkè lọ́wọ́ bá bá dẹ̀dà àwọn tá a wí yẹn yẹn tà àjàlú náà àjọrọ̀ wọn máa kẹjú kí ládàá Kùránì ò láyé ká ajalu nàbò wọn ò tẹ̀ ní farabalẹ̀ ń padà rárá wọn ò ní sí lọ lára pé à ah, ládàá ní ti ń bá yọ ah, nísìnyí náà láfẹ̀ afẹ́ tètè rí nísìnyí ẹ̀rí wá yẹn tètè wà pé koran ta sàyí ká tó dìde bí hmm. o ti dáhùn ni o káwọn ẹni nìyẹn tó ẹwà akẹ́kọ̀ọ́ ni o Abubakar al-Ajuri sọ́hìbù sẹ̀ríà tí ti tẹ́lá tó ní sẹ̀ríà àwọn ẹgbẹ́ gba àdéhùn àti àwọn ibùdó àmì. nípa اخلاق اهل القران quran ìwà àwọn ẹni وروي وروي عن أبي بكر وعمر رضي الله عنهما أنهما قال فقال بكنا إبراهيم من الزواج وقال وعلى بكر الصديق أتى عمر بن الخطاب رضي الله عنهما ما في جلد صلاة يقول القرآن أحب إلينا من حفظ بعض حروفه. صح. ليه كيف القرآن فما جاكي àwọn àfáà méjèèjì ni àwa nífẹ̀ẹ́ rẹ̀ ju kéèyàn hákọ́ra ṣàgbárí tó máa kàkà kúta lọ. orí ẹlẹ́ni ayé ilé fi fásíà yóò fi ọ́fù síbi tí fásíà wà lọ́wọ́ àgbé ogbẹ́ síra wọn. rúbà kọ́rí ìlú kọ̀ọ̀ánà ni kọ̀ọ̀ánà yẹn làánù. ní kékeré àná kọ̀ọ̀ánà ń ṣépè fún. sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ àwọn àfáà méjèèjì ní fíyàn owó kúránì dáadáa kọ́ máa ṣépè kọ́ máa kàkà fúnka àhàbò ilẹ̀ iná anífẹ̀sí lọ́dọ̀ tiwa ní fífòrí bàdí fọ́rọ́fìdì jo yíha apá kan àwọn lẹ́tà sẹ̀rọ̀ ọ̀fẹ́ pé dáadáa pé kó pé lẹ́tà yìí dáadáa lọ́wọ́ àgbègbè náà à ìyẹn kí ni fàá àwọn ọ̀rùn fi fi fúyẹ́ ju náà wò lọ. jọba òun ni wípé àwọn ṣòrófò kẹ́ńbẹ́ tó jẹ́ mọ́tàkọ́rìbà àwọn làfi máa ń rí kíní kan mọ́tàkọ́rìbà ẹni mọ́tàjàmìsá ẹni àwọn kẹ́ńbẹ́ tó jẹ́ mọ́tàjàmìsá ìmẹ̀lì james wọ́n fẹ́ jẹ́rìn mọ́tàkọ́rìbà mínẹ́lì kóòtù. السماء اها متى اها متى متى ما في العذراء اها هم لا عايزين هم لا لا قاعد سو لو في جاي قرأة حروف يا فيا هنا القرآن ما في السين زي اتصال أو اهدنا الصراط المستقيم آمين àwọn míì ìtura sọ òun nìdí tó fi táfà pé wọ́n fi sọ pé kéèyàn wọ́ kéwù dáadáa kùránì ọwọ́ dáadáa wọn ò gbé dẹ́sítọ́ àti ibi tí wọ́n fún wa àwọn àfáà méjèèjì ni àwọn nífẹ̀ẹ́ rẹ̀ ju kéèyàn ha pàkà fọlọ́fù rẹ̀ lọ ìyáná nọ́tò kọ́ tó di ń sìn nítorí pé nọ́tò kọ́ bá dẹ̀ fọlọ́fù tẹ̀lifù ìdẹ̀lẹ̀ ìlẹ́mẹ̀ẹ́. غادي ذاتي صوت ينزل سبحان الله اختلاف اللي وايل إعراب إعراب àwọn onífòjò pààyàn à ń retí màfúnlù ọlọ́sọ di fáìlù padà ìyẹn léwu káàkiri sábàlá yìí dáadáa Abu Ubayd àwọn náà ti sọ ọmọ fàbọ ìlú kọ àwọn ibi ẹsìn rẹ. سئل علي رضي الله عنه عن الجنب ذكر القرآن wọ́n bi àlùyù léèrè nípa oníṣẹ́ náírà tó ń ké kúránì nǹkan. là ọmọ kì í lákòóso ọ̀rọ̀ kí lẹ́tà kì oníṣẹ́ náírà rárá ló ń kẹ́ lójú wọ́n kọ́lọ̀ wẹ̀ rẹ̀. wọn abdullahi bin mas'ud. من كفر بحرف منه يعني القرآن فقد كفر به أجمع. أنا بس يعني بقول لك أيوه كسو wọ́n ní kí ló dé ó ní nǹkan ẹ̀rọ tó ń papọ̀ náà ní sọ́ọ́dọ̀ bí ń bẹ bẹ̀rẹ̀ sọ́tún sọ́ọ̀dì yẹn nìkan òun papọ̀ ń tòun bọ́lẹ̀ ṣe sọ pé yáyà ní sọ́ọ̀dì yẹn wọ́n ní kí ló ní lónù yẹn nìkan lòun ọ̀gbà ń tòun nùún wọ́n lè kọ́ lànà yẹn òun yẹn fẹ́ gbọ́ kẹ́ máa pè é ní ìtọ́ àwọn ẹ̀dígẹ́sì sẹ́yìn pé júmùlà làwọn takò àbí mùdọ́fà mùdọ́fà rẹ̀ wọ́n kàrí muhammadu nàbà ahadin min rijalikum walakin rasulullah wọ́n bá kó jùsọ̀ ọlọ́run ní ọ̀káàtà mùnàfẹ̀yẹ mùdọ́fà mùdọ́fà rẹ̀ wọ́n takò sẹ́yìn pé tí wọ́n tún ti ju lẹ́tà kan lọ gbogbo kùránì wọn gbà nítorí bẹ́ẹ̀ gbogbo kùránì ló náà ti dàgbà wọ́n ní abdullahi bin masoud tó sọ láàyè ní pé man halafa. man halafa bi surati al-baqarati fa alayhi bi kulli harfin yamin. tó ẹ yá ajá kí sáwọn ọmọ wa tí wọ́n máa ṣe yàsín gbọ́. Hmm. ẹni ọba fi súrà súrà tó bá kọ̀rọ̀ tó fi búra. ìyẹn lè fi kùránì búra o wọ́n kẹ̀sì kó gbé lọ́wọ́ irú èyí táwọn olóṣèlú máa ń ṣe kọ́ yẹ gbé kùránì fún mùsùlùmí tó wọlé ìbò táwọn dì í lọ lẹ́gbìmọ̀ asòfin àbọ̀fẹ́ ṣe gómìnà ìyẹn ọ̀yà parọ́ pé kó wọn ọ̀bẹ ṣe dáadáa kíkún ní kí wọ́n ṣe wọn. òun ni bọ̀dá ata lóun máa ń sọ pé ògún búra lòun máa ń wí jẹ mùsùlùmí ni ògún búra tó wáyé kó tọ́ lòun sọ òun lóògùn ọ̀sàrí gbàǹtẹ̀ lóńtọ̀ wọn ni accident ṣùgbọ́n lọ́wọ́ máa ń ṣe sùúrù ìdí tí bọ̀dá azumọ̀ ti fògùn búra ni ọlọ́run kọ́ bá mójútó ògùn ọkọ́ sàánú ọdún wọn máa rí bẹ́ẹ̀ náà torí sọkúsọ ni ohun téèyàn bá fi ń búra ló tóbi jù lọ́dọ̀ èèyàn ẹni ọba fi sọ́ọ̀tù bá kọ́rọ̀ búra pé mo fi sọ́ọ̀tù bá kọ́rọ̀ búra tọ̀rọ̀rọ̀ lọ́hùn fún àléhìí bí kò lè ha òfin yẹ̀mí ń tọ̀ jẹ gbèsè láyé ẹ̀ lẹ́tà kọ̀ọ̀kan òun ló ti fi búra yẹn. búra rẹ̀ lórí lẹ́tà kọ̀ọ̀kan ẹ ti lórí lẹ́tà tẹ́ wà ní sọ́ọ̀tù a ya rẹ̀ la mọ̀ pé two eighty kìíní kan ẹ wá wá lórí lẹ́tà tẹ́ wà nù rẹ̀ ẹ pé ń tọ̀hún ṣàgbàtàn búra ẹyọ kan jẹ́ lásán ẹ̀mọ́ lórí ìdìtàn rẹ̀ ọjọ́ gbèsè tí fámìlì rẹ̀ ò lè yanjú tán ẹ̀rọ abúlé àbúrò àfáà lè fi kó lè nìyẹn. nítorí pé dandan lọ́rùn rẹ̀ náà ni pé gbogbo lẹ́tà kọ̀ọ̀kan ńlẹ̀ lọ́rùn rẹ̀ ìbúra yẹn ti wà lọ́rùn rẹ̀ bẹ́yẹn ìwọ̀ ìwọ̀ ìbúra ni ńlẹ̀ lọ́rùn rẹ̀ pẹ̀lú lẹ́tà kọ̀ọ̀kan bí wọ́n ti pé ẹ̀rọ ti ayélujára yẹn ni wọ́n bá pe lẹ́tà mi jáde nọ́mbà ni ọkàn gùn lọ gbọ̀nàgbọ̀nà ni tọ́lì habúnú mu sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ àyè pé ó ní kọ̀rọ̀ àrọ́júlú. ọkùnrin kan ọkàkí fún màá rọ ọmọ ìjọba rẹ ọba pé wo òkè wá wá sọ fún báyìí fún. sọ́bàánàlá ó sì fi pa lẹ́tà kẹ̀tì tó tóbi jù pé kọ́kùtù lọ. ọ̀wá wíwá lórí pé àwọn kọ́rí tí wọ́n ní ìtọ́nù gidi ọ̀rọ̀ wà àti fáà ni wọ́n fi bàtẹ̀yẹ̀ wò ní bàjẹ́ nílọrin àsìkò tó gbogbo wá àwọn fáà ó gbé síra wọn ìnáhu wà ìnáhu ní ti gbẹ̀ngàn wọn àti pé bí wá àbẹ̀lẹ̀fà àwọn iléèwé kódà ẹ kí wọn ti mọ bí bóni wà wà bóni fà wà wọn ò ní yẹ ọlọ́run ọ̀pọ̀ kẹ̀yẹ́ ọlọ́ta kan gbogbo eléyìí òun ní kíkọ́ àfi má lè kọ́ má dì ọ̀kọ́ lẹ́lẹ́ Hasan al-Basri. inú ọ̀rọ̀ tó yà fún Hasan al-Basri náà tó sọ. qala Allahu azza wa كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته ترى كان القرآن جاء مبارك يقولون يعني ذنب لين لين sẹ́rà alábùbáríkà ni ìrìnsẹ̀ tí bá ń ké kura ní ń tọ̀ wọn làbùbáríkà nínú àwọn nǹkan tó ní báràkà ní alùpùpù ní wà ń bẹ ìjísẹ́ ọlọ́run ní báràkà ni ẹ̀mẹ́sì làákọ́sọ́ ní báràkà ni kéèyàn máa sin àgùntàn báràkà bẹ̀rẹ̀ nígbà kan ni tó ní bùkún àfìbùkún sínú ẹ̀ àyàgbẹ̀gbẹ̀ ẹ̀ bá ké kura ní ń tọ̀ wọn asọ kùránì yẹn kalẹ̀ ìyẹn dábàrú àyà àti káwọn yẹn lè yiri àyà rẹ̀ wò wọ́n lè yẹtọ̀ rẹ̀ kàrà gbogbo àwọn tó ní wọ́n pé káwọn dẹ̀ sì lè gbà wá sí pẹ̀lú kùránì yẹn lédè pé kò àǹkà wà yín lásán ló fi pé lábẹ́ ìjìránù kùránì lọ́wọ́ ádámù tàdàbọ̀ ádámù tàdàkọ̀ ní ẹ̀ yiri ẹ̀ wò àtúnyẹ̀wò rẹ̀ tó mọ̀ tìfútẹ̀ náà rẹ̀ tó ronú sí kí ẹ tó má gba wáàsí pẹ̀lú ẹ òun náà wà nínú ọkọ̀rọ̀ àlòjù. ọmọ tàdábùrù àyàtì ilẹ̀ ti bá ọ̀. ẹ ẹ ọdún tó ń jẹ́ tàdábùrù àyàtì ju kéèyàn fọ́ọ̀lù rẹ̀ lọ́kọ́ tẹ̀lé lọ. àmọ́ wàláhì máa hùwà bí hẹ́ẹ̀dẹ̀. ó ní ẹjẹ ń sọ fún kẹsí kí ha kọ́ra ṣàgbárí ni tàdábùrù. ọ̀há ọgbà ara fi rẹ̀ kẹsí bẹ́ẹ̀ حتى إن أحدهم لا يقول لي يقول كنا عفاء كان صلاة هذا إنه يتا يوم عصلاة يقول قد قرأت القرآن كله مزيسي كامل يتا باجمع نسي مزيسي كامل هيا فما أسقطت منه حرفا أنا فيك نسي تجابر نوري مزيسي كامل جلي جلي وقد أسقطه وقد أسقطه والله كله أني تيزي نسقوه مزيسي كامل لا إله إلا ó ní ó sì ti ó ti já kùránì bọ mo fi ọlọ́mọ gbó kùránì lọ jábọ torí kò lò nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ọlọ́mọ àjàfọ́ ó jóná tí wọ́n láwọn lọ́ọ́ ha kùránì ni wọ́n tún bọ́ sórí Facebook ẹlòmíì tún ṣe yẹn yẹn náà ẹlòmíì gbọ́gbọ́ kúgbọ́ ẹlòmíì rádaràdá irú eléyìí kọ́ dé àkọ́tọ̀ fún ṣe bólé aláàfin kẹwọn òfìlẹ̀ ọgbẹ́ lòún ká gbogbo kùránì gan ló ti gbé lulẹ̀ tí ò sí nǹkan kan lára rẹ̀ kárára bí kò kọ̀mọ́ fún ẹ̀ ká ló yẹn ní ẹni kókó. Abdullahi ibn al-Mubarak al-Mujahid al-Kabir. Man kafara bi harfin min al-Qur'an. Alẹ́ ntọ́bi ntọ́bi ṣe àìní gbàgbọ́ sílẹ̀ ta ìyọ̀wọ́rọ̀ kan sún ní al-Qur'an gbogbo kọ́ra ló ń tó ṣe àìní gbàgbọ́ sí. لا أؤمن بهذه الكلام أنا أؤمن بهذه اللام tọ́ba sọ pé láàmù yìí nìkan náà ní nígbàgbọ́ sí mi ò gba láàmù yìí gbọ́ kẹ́ máa sọ pé láàmù yìí wà nù Qur'an. ها أدري كيف هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك